wọ́n gbé jáde nínú tírà wọn akhlaqu nabi sallallahu alayhi wa sallam lẹ́yìn tó ti kú ọ̀nà tó ń bá wa ó lágbára wọn lánàbí alayhi wa sallam wọn máa lé sí ojú wọn ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta wọn sì máa sí ojú wọn ẹgbẹ̀wá eh, mi tuntun wá látọ̀dọ̀ sàbí mi lọ́dọ̀ ìmáàmù Tabarani rahimahullah ta'ala látọ̀dọ̀ Abdullahi bin Umar radiyallahu anhuma níbi tí wọ́n ti sàlàyé fún anabi sallallahu alaihi létí rúbẹ́ mẹ́ta sí ojú ọ̀tún méjì sójú àlàáfíà ìgbàwọ́ ọ̀rọ̀ tó wá Abdullahi bin Umar lẹ́ẹ̀. àtìrí ẹgbà ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abdullahi bin Abbas àtìrí ẹgbà ọ̀rọ̀ láti Anas bin Malik àtìrí ẹgbà ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abdullahi bin Umar radiyallahu anhum. eléyìí wọn àwọn ẹgbà ọ̀rọ̀ tó wá nípa pé Ànábì sallallahu alaihi wasallam máa létí ro gbogbo àwọn ẹgbà ọ̀rọ̀ yìí gbogbo wọn ló ti lẹ yàtọ̀ sí Anas bin Malik radiyallahu anhu. ìgbà wọ́rọ̀ Anas ibn Malik radiyallahu anhu wọ́n lòun wá bí sanadin jayyid ọwá gba ọ̀nà kan tó dáa ó ti tó lẹ́yìn láti fi mọ̀ ike Ànábì wa sallallahu alaihi wa sallam wọn a máa létí wọ ó ti tó lẹ́yìn fún wa láti mọ̀ pé Ànábì sallallahu alaihi wa sallam a máa létí wọ. sọ̀rọ̀ nítorí pé ẹ̀rí kan kò fẹsẹ̀ rìn lẹ̀. omi kò fẹsẹ̀ rinlẹ̀ omi ò tún fẹsẹ̀ rinlẹ̀ ọ̀kan ṣoṣo ló fẹsẹ̀ rinlẹ̀ ọ̀kan ṣoṣo tó fẹsẹ̀ rinlẹ̀ náà ti tó. eléyìí fi hàn wáyé pé kéèyàn létí rùn síwájú kó tó sùn kéèyàn máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú pé òun ṣe bá níbi sọ̀rọ̀ mọ́ àlùsílẹ̀ láti mọ̀ ike ti rò ó ń bẹ nínú nǹkan tí àwọn èèyàn máa ń lò láti ayé ìjọ́un wọ́n máa ń lò bọ́yá fóge wọ́n sì máa ń lò nígbà míì láti mú kí ojú kó tòrò kí funfun rẹ̀ kó yọ dáadáa yàtọ̀ sí dúdú rẹ̀ eléyìí tó túmọ̀ sí pé wọ́n máa ń lò fóge. wọn àti máa lò gẹ́gẹ́ bí oògùn ojú kódà ọ̀pọ̀ láyé jọ títóbi dórí àwọn ẹni tí wọ́n ń lo irú rẹ̀ sísìn ọ̀pọ̀lọpọ̀ nínú àárẹ̀ ojú ni wọ́n máa fi dúró wọ́n máa fi wò láti máa nígbà àwọn màmá màmá ka ká tọ́ka fún tí máa mú kí ìsọ̀sọ́kọ́ máa kó pé ní bá wẹ ọmọ láàárọ̀ ìbá àjọkùnrin ìbá àjọbìnrin àrígbénu tí wọ́n máa dábàá mójútó jù fún wa ni pé wọ́n lé tìró fún wa. kódà àwọn abára wọn wí sí ẹ sì wẹ̀ fún dáadáa báyìí ẹ lè lé tìró fún ojú rẹ̀ wá fún fún ọ́sá ìró láyé ìsìn nínú ìwádìí àwọn onímọ̀ àtẹ̀gùn òyìnbó àwọn kà fún títí ìdọ̀tí bọjú lásán ni kéèyàn kan máa ma mú pàǹtí kó mẹ́rùkú kó mú èédú kó máa kí bọ́nú ojú ara rẹ̀ táwọn ti kà fún un láyè torí pé àwọn àgbélé kékeré olè jẹ òògùn kankan máa rí ojú kàkà bẹ́ẹ̀ ó ti máa ti ràn lọ́wọ́ kí màá lé ojú olè wá tètè wọ ọkùnrin lọ́fà òtítọ́ yìí pé àwọn tako kéèyàn létí rò bí ẹ bá létí rò nítorí ẹgbà wa tó wá látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu tó fẹ́ dẹ̀rín lẹ̀ nípa lílé tìrọ ànábì sallallahu alaihi wa sallam ògbóró ṣùgbọ́n bẹ nínú tìrọ ìtàwọn èèyàn lé ojú ti kí dára ní ògbóró kéèyàn lé tìrọ náà nítorí ẹgbà ọ̀rọ̀ Anas láàrin kí tìrọ ọ̀ràn ìní tìrọ òru rẹ o o sì lérò pa àmì tí wọ́n ń pè tìró tìró òun náà ni ohun kankan tó dá tó dúdú tí wọ́n dàbí èédú tí wọ́n máa kí pọ̀pá bọ ibi tí wọ́n bá dà sí tí dídú dídúdú tìró yọ wá yí pọ̀pá yìí yóò yí kárí wọ́n á mú pọ̀pá yẹn wọ́n ti bọ àárín ojú méjèèjì àárín èbìbo ojú ìsàlẹ̀ àti tòkè lọ́nà tó ti pé ńgbà tá a bá fàyọ láàrin awọ tó bo ojú lókè àti lẹ́rùn ọ̀pá tìró yóò fi àpálẹ̀ lára awọ yun àpá dúdú yóò fi ilẹ̀ sára rẹ̀ ilé ìlú à ń pè ní tìró ó bẹ nínú tìró táwọn èèyàn máa ń lé tó ṣe pé tìró ọ̀ràn ni o tó jẹ́ ọ̀ràn yẹn tó kí mùsùlùmí kó jìnà sí irú rẹ̀ o akramakumullah tìró wà tó ṣe pé àwọn míì máa lé sójú tí wọ́n bá lérú tìró báyìí sójú tí wọ́n bá fi wo owó owó wọn sàkó tó wà yóò lọ dúró dè wọ́n lé wọn yàtọ̀ tìrú àti jalè nìyẹn ó sì ń bẹ nínú tìrú akramakumullah tìrú tí wọ́n máa lò eléyìí tó ṣe wípé tẹ́ máa fi lè lé sójú tí ojú wọn bá fi lè ti mẹ́rin pẹ̀lú obìnrin kò sí náà ni wọ́n bá ti ráàmù náà ni àwọn òrìlẹ gbogbo eléyìí ọmọ nínú àwọn ọ̀nà burúkú èyí tí wọ́n máa lo tìrógbà bákan náà àwọn tọ́jú ń ra nù ń rí gbè lọ́kùnrin àwọn náà lè lé tìró sójú láti mú kójú wọn dàbí tòbìnrin lọ́nà tó ti pé àwọn ẹni tí ń gbé wọn tí ń gbé wọn bá ṣe ìṣe àwọn èèyàn nábì lóò wọ́n fi máa wù wọ́n yàtọ̀ a'udhu billah torí ẹ̀ eléyìí jẹ́ ti ṣòro. واختلف الصحابة في خضابه ìyapa wa ń bẹ láàrin àwọn sàbí nípa pété ànábì lo làálì tàbí ò lo làálì làálì òun náà ni ewé tó ṣe kí wọn máa lọ yóò kúnná yóò dàbí lúrú wọn máa wá pò lómi. wọ́n á máa fi pa ẹsẹ̀ láró wọ́n á sì máa fi pa ọwọ́ láró làálì yìí ó jẹ́ nǹkan ọ̀sán fóbìnrin eléyìí tó ti kó fi ṣẹ̀ríà pàtàkó kò bínú sí i pé kóbìnrin kó lé làálì eléyìí ń bẹ́ẹ̀ nù nǹkan ọ̀sán nítorí pé ńgbà ẹsẹ̀ rẹ̀ ọwọ́ rẹ̀ tọkùnrin yóò jẹ́ ẹsẹ̀ obìnrin ọwọ rẹ̀ náà yóò sì rẹwà. ṣùgbọ́n o làálì ni tàbí nǹkan míì a ti mọ̀ pé ńgbà ọba sọ̀sọ̀ ńkọ́. ṣíṣe lòfin tọ́ka sí pé kó ṣe ọ̀ṣọ́ fọ́kọ rẹ̀ kó ṣe ọ̀ṣọ́ fọ́kọ rẹ̀ kìí ṣe kó ṣe ọ̀ṣọ́ fẹ́lòmíì torí ẹ̀ eléyìí ni làálì ṣùgbọ́n ǹjẹ́ ọkùnrin náà máa lo làálì bí? àkọ́kọ́ àwọn sàábé ìyapa ń bẹ láàrin wọn. nípa pé ǹjẹ́ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ alaihi wa sẹ́lẹ̀m fún wa lo làálì bí àbí wọn ò lo. àpèjúwe Anas ibn Malik radiyallahu anhu ó ní lam yakhdub wọ́n ànábì sọ̀rọ̀ lọ́wọ́ wa sallam fún wọn lo làálì. وقال أبو هريرة رضي الله عنه أبو هريرة ọlọ́run kó yánu ṣe ó ní kọ́bọ̀b ọlọ́run nàbí lò láàlì pákéèsì o lílò tàbá ìlò láàlì nígbà mẹ́nuba lágbà nàbí wa sallallahu alaihi wa sallam ó ní í ṣe pẹ̀lú pé tó fi láàlì tó fi pa irùngbọ̀n rẹ̀ ni. tàbí kò fi làálì pa irun àgbọ̀n rẹ̀ pèsèpèsè ó fi làálì pa ẹsẹ̀ tàbí tó fi làálì pa ọwọ kẹlà nítorí pé ọkùnrin kì í fi làálì pẹsẹ̀ wọn kì í sì fi làálì pọwọ ṣùgbọ́n nǹkan táwọn ṣe ní wọn fi làálì fi pa irùngbọ̀n wọn rí bí àbí wọn ò fi pa eléyìí ní nǹkan tí wọn ń ṣe àpàǹpà rẹ. a sì ti rí pé Anas ibn Malik radiyallahu anhu wọn lànà bí òṣè bẹ́ẹ̀ òun náà sì lẹni tó sọ ọmọ ọ̀dọ̀ fún Ànábì sallallahu tó dìde ọdún mẹ́wàá gbáko láti ìgbà tó ti dé Mẹdínà títí tó fi sọ láìsí. Abu Hurairah radiyallahu anhu òní Ànábì sallallahu alaihi wasallam bi láàlì pa irùngbọ̀n wọn Abu Hurairah náà ti mà wọn àwọn lẹni tó gba ẹ̀sìn Islam ní ọdún keje lẹ́yìn hijra Ànábì sallallahu alaihi wasallam tó sì jẹ́ pé láti ìjọ́ tó ti gba Islam yìí kò yẹ kó gbò lẹ́ni tí ń bẹ pẹ̀lú Ànábì sallallahu alaihi bóyá nàbí ń bẹ́ ńlé bàbá nàbí dálẹ̀ àbó rẹ̀ pẹ̀lú ẹ̀. onẹ́sì ni sàábì yẹn tọ́tọ̀rọ̀ lọ́dọ̀ ànábì wa sallallahu alaihi wa sallam pé màá fẹ́ kọjá pé ní máa gbàgbé tí wọ́n bá ti gbọ́ lẹ́nu yín èmi ò tí mo lọ lódò tí mo ń rè màá kí n tó ṣe wípé tí mo bá ti lè n bẹ́ẹ̀ làwọn sábẹ́rì wọn a máa sojú kòkòrò láti wá mà wọn a máa sojú kòkòrò láti wá lọ síwájú ìlọsíwájú àdẹ̀bí yẹn nípa ẹ̀kọ́ ṣùgbọ́n àwọn èèyàn láyé òde tòní ìlọsíwájú tó sákàkà àti lémú iná ìlọsíwájú nípa lówó nípa nípò nípa lọ́lá. táwọn èèyàn lé lónìí nù èèyàn mélòó ló dààmú kíkọ́ wọn kẹ́kọ̀ọ́ dójú àmì èèyàn mélòó ló dààmú kíkọ́ náà dójú pé irú owó wo ló ń irú ilé ló ń gbé irú wo fẹ́ irú ọkọ̀ wo wọn àwọn máa ń pè nǹkan kan máa ń ṣẹ́kù nǹkan kan sì wà tó ṣe wípé kì í ṣẹ́kù àtẹ̀mí àtiwọ́n náà láti ti mà wípé ìmọ̀ máa ń ṣẹ́kù owó kì í àsìkò tí wọ́n bá kú tọ́jọ́ tó kú nígbà tó nímà. tó sì kú lẹ́ni tó nímà tó ti fi ń gbà tó wà láyé kò fi ìmá rẹ̀ tó ní fi sahun sáwọn èèyàn ó fi mà wọ́n wọ́n kó yí àwọn náà bó ti ṣe yé wọ́n káwọn náà ríran bó ti ṣe ríran pẹ̀lú ògbó ọlọ́run ìrántí rẹ̀ ní dáadáa kò ní tán láàrin àwọn èèyàn láéláé wọn náà rí nínú àwọn nínú àwọn ẹni tó ti tí wọ́n ti kú ní ìsìn ó lé lẹ́gbẹ̀rún kan ọdún a sì máa rántí wọn bí ìgbà tá a rí wọn rí bí ìgbà tá a bá wọn gbé a máa ka wọn inú ó sì máa òní tí ẹnu rẹ tó máa fètè lùtè ṣàdúrà fún wa kò forí wọn ọ̀fúlán ìwọ ló lówó rẹ̀ kó tó di kó kú immediately tí wọ́n ti sọ pé khalas ó ti jáwé bonú ó dẹni tí ó dá láìsí wọ́n á rí i pé wọ́n á pín owó rẹ̀ nì láàrin àwọn ọmọ lọ́kùnrin àti lóbìnrin kọ́dà ẹni tó tó tó bá fi kọ́bọ̀ kan ṣe rírí òun náà gba nu ẹ̀. wa ma hudnahu min hillin wa hirmi yuwazza'u fil banina wa fil banati wa fi man lam nu'ahhilhu bi falsi wa qimati habbatin qabla al-manati. wọ́n á pé dúkìá ẹ̀ bá wọn tó bá ń ṣẹlẹ̀ yìí pé ikú tí wọ́n lò kú yẹn. ọkàn dákú lọ gbáragadá ni tọ́ba tají lẹ́yìn tó ti pín dúkìá rẹ̀ tí bá ti pín wọ́n ní nǹkan kan nínú irú dúkìá ń bá kàbọ̀ sí i sọ́ọ̀dà padà pé bàbá ọmọ kú pé à eléyìí ti gbà ó torí pé kíákíá tí náà ti gba ẹlòmíì ti fi jẹ́ ẹ̀sán gbèsè ti lọ́ọ́ san ọlọ́ọ̀sán nínú ọjà àti á ní padà dákìní lélẹ́yìn kò ní jáde má subhanallah ṣùgbọ́n àwọn tó nímọ̀ wọ́n kú àbí wọ́n yí àwọn sì ń bẹ̀. aljahiluna fa mawta qabla mawtihim wal'alimuna wa immatu fa ahya'u. wọ́n láwọn aláìmọ̀kan òkú làwọn kí tó kú. kọ́dà kan àbá ní. وأجسامهم قبل القبور قبور àwọn aláìmọ̀kan sàárè lára wọn kúnjú wọ sàárè la ilaha illallah à ọ̀rẹ́ kí gbogbo wọn gbìyànjú o kéèyàn ọlọ́kàn fún jáhìlù láláìmọ̀kan. wọ́n ní wal aalimuna wa in matu fa ahya'u àwọn olùmọ̀ ikú ọba àti ẹ̀pà wọn àlàyé náà níwọ̀n torí yọ̀kànlélọ́ wọn oníkàrọ̀hùn fil àkírí ìrántí wọn lọ́jọ́ ọmọ ẹ̀bẹ̀ láéláé ní ọ̀dọ̀ àwọn ẹni tí ó dé gbẹ̀yìn ẹ̀ máa rántí wọn tọ̀nà dárúkọ wọn tí ìgbà tó ti fi wọn bẹ láàrin wa kọ́dà ló ń béèrè pé ẹ dákun tá a bá dé mẹ́dínà afẹ́fẹ́ ìmáàmù máàlìkò ẹ fún aládẹ́sílẹ̀ wọn à máàmù máàlìkò àwò láti tó wọn ti kú ó ti lé one thousand two hundred years ago eh, ah, ti kú tó àrùn láti máa sọ̀rọ̀ nígbà tó ti kú tó bá dé Mẹ̀dínà kọ́ tó bá ti dé títí báyìí láti béèrè ilé ìmáàmù Málíkì. tẹ́lẹ̀ pé ìrántí wọn ọlọ́run ti ọ́ parí bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá yẹ pé màá lọ fálà. ìràwọ̀ òhun ó ti wọ́n fẹ́ pé gbogbo tí mo bá ti gbọ́ kí n gbàgbé ma àtọ̀tá àtọ̀rẹ́ tí ọmọ àbúrò rẹ̀ rà kọ́bí ọlọ́ àbáyé àwọn ọ̀tá rẹ̀ mà àwa tá a sì fẹ́ràn àwọn sàbẹ̀ ànábì sallallahu alaihi náà kọ́ àmọ́ àtijọ́kọ̀ yẹn rẹ̀ kéré kọ́ a sọ rẹ̀ àtọ̀tọ̀wọ̀ sọ̀rọ̀ kọ́ nà síwájú anábì ti sàdúrà bàtà sàdúrà tí wọ́n ní kí n dá padà sára mi ó sì mú aṣọ ọmọ dá padà sára mi àtijọ́ kò sí tí wọ́n gbọ́ lẹ́nu tí mo gbàgbé má àwọn fún wọn lò láàyè wọ́n fi pa irun àgbọn wọn. nígbà tí bá ń bẹ àwọn a kì í fọ̀rọ̀ ẹnìkan lọ́lá lórí ìtẹnìkejì nítorí pé gbogbo wọn jọ dọ́gba àwọn anìkejì tí lágbájá lọ́gbà kan wá tàbẹ̀lú lọ́gbà kejì wá akúntẹ̀lẹ́ ìlọ́lá lórí rẹ̀ kàlà nítorí pé sàábì lélẹ́yìn sàábì lélẹ́yìn láti ti mọ̀ kọ́ àwọn sàábì kọ́ ọ̀dọ́ọ̀lù olódodo tó dúró dọ́gba ni wọn kì í kúrọ́ ṣùgbọ́n o ètò kan ẹ̀tọ́ kọjú sẹ́nìkan ó ti ti kọjá pé ẹ̀yìn lọ kọjá lómi. kálukú rí ànábi sallallahu alaihi wasallam rírí tí wọ́n á rí eléyìí wò pé ó lo làálì eléyìí wò pé kò lo làálì kálukú sọ fún wa nípa tọ́gbọ́yé tó rí nínú ìtọ́gbọ́yé lára tó rí ìtọ́yé lára tó rí ní fi bá wa sọ̀rọ̀ ètò pé nìkan ń parọ́ ẹnìkan ń sòdodo. wọn bẹ nínú àwọn pọpọ hàn gẹ́gẹ́ bí Abu Hanifa rahimahullah ní ìgbà tí sàábí méjì tí wọn bá gba ìgbà wá wá kíkẹ́ báyìí báyìí báyìí báyìí ànábì sallallahu alaihi ṣe ni wọ́n ti ní ká ṣe tẹ́ni kejì wá tẹ́ni madhabul hanafi wípé ká ti riwayatul afqah ká ti síwájú ala riwayati man huwa afqahu min pé ẹgbàá wa sísá abẹ tó ní ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn ju gbà wá ká ti síwájú ẹgbàá wa tẹni tí ò ní ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn tó gbà wá. lápèjúwe pápẹ́ abdullahi bin mas'ud radiyallahu anhu ọgbà ìgbà wá wá Abu Hurairah náà gba ìgbà wá wá riwaya Abu Hurairata ìgbà wá tiẹ̀ wá takò sí Abdullahi bin Mas'ud àwọn hànàfíyà nínú kàwáìdì tiwọn wọn ti riwaya Abdullahi bin Mas'ud wọn ti síwájú titani. Abu Hurairah radiyallahu anhu ṣùgbọ́n eléyàn kò dọ́gba tó torí pé sàbí lélẹ́yìn wa ni wọ́n gbà wá kìí sì rori wọn ni wọ́n fi bá wa sọ̀rọ̀ ẹgbà wa tí wọ́n wá gbà wá yẹn lọ́yẹ káwa wò ọ̀nà tí méjèèjì bá gúnrégé sáà lè fi méjèèjì tẹ́lẹ̀ kan náà láì jẹ́ pé wọ́n takora wọn tí méjèèjì ọba ṣe fi sí tẹ́lẹ̀ kan náà láì takora wọn àjẹgbẹ́ngbà náà á ti kan síwájú ọ̀kan láì kò bìlà pẹ̀lú dalọ́gba wa ṣùgbọ́n á tẹ̀ láwọn àlànà ètùtẹ̀ rẹ̀ àfihàn wá pé ká máa lò láti fi mọ èwo ni wọ́n tẹ̀ wọ́n jù kan lọ èyí tí ò sì sínú ẹ̀. pé ká wo ta lọ mà ju ẹnìkan lọ. torí pé al-ibratu bima rawa la bi fiqhi ètò jẹ́ àlọ́dọ̀ wa oní ẹni tó gbà wá kìí tó ní nípa ẹ̀. tẹ̀mọ̀ pé tọ́gbà wá ń ọ̀rọ̀ ni tó ju ọ̀rọ̀ gbogbo wa ta ni ọ̀rọ̀ anabi wa wọ́n ní ẹgbà wá wá wá láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu tẹ̀sí mọ̀ kí Anas sọ pé Ànábì wa kò fi làálì wọn ò fi pa irùngbọ̀n wọn. Hammad ibn Salama ọgbà ìgbà wọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ Humayd láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu qala ra'aytu sha'ra rasulillahi sallallahu alayhi wa alihi wa sallama. makhbuban. Anas ni mo rí irun anabi sallallahu alayhi wa sallam mo rí irun anabi sallallahu alayhi wa sallam ní irun tí làálì ń bẹ lára ẹ̀. tẹ̀sán kí sọ pé anabi wa ń kọ́ kò fi làálì kò fi pa irun rẹ̀. حماد أواني عبد الله بن محمد ibn Aqil ọsọ fún رأيت شعر رسول الله صلى الله عليه وآله وسلم عند أنس بن مالك مخضوبا قلنا نمولين النبي صلى الله عليه وسلم لدى أنس ولولا لي لا راري Anas náà ló ti sọ pé ànábì wa ń wáì wáì kí ni fi ran ànábì sí kí ni ran ànábì wá dọ́dọ̀ àná kí ló fẹ́ fi sí. ṣé ẹ̀yin náà ní lọ sárun àwọn èèyàn ká kẹ́ kan kẹ́ máa wá kan kẹ́ máa wá run kan yàtọ̀ torípé anabi sallallahu alaihi wasallam mubarakun wa mubarakun ma fi ẹni ìbùkún ni ohun ìbùkún sì ni gbogbo ti ń bẹ lára rẹ̀ sallallahu alaihi wasallam lórí ẹ o anabi sallallahu alaihi wasallam lọ́dọ̀ ntọ́ da o kó anabi sallallahu alaihi wasallam ni anabi sallallahu alaihi wasallam lọ́dọ̀ ntọ́ da ni kan ara wa anabi sallallahu alaihi da kó o ní oògùn ànábì sallallahu alaihi wasallam lọdọ ìjọba àwọn ti wá fẹ́ rí ní ìṣèjọba tún ìbò làá fẹ́ wá lọ ìbò làá fẹ́ wá ran lọ fẹ́ wé ìkánná rẹ̀ lọ oògùn ló fà láwọn kan láyé kan wà tí wọ́n kó àmọ́ bó sojú òdodo sùn àmì lẹ́yìn à tọ́ba kí wọ́n fẹ́ tà ní irú bàzá àtàwọn máa ń ṣe yẹn ọlọ́lọ́mọ bílíọ̀nù tí wọ́n bá rà àmì ti mọ̀ pé kọ̀tọ́ fún ọ̀tà kankan nínú ara ọmọ èèyàn ìyẹn ni pé nọ́ọ̀sọ̀sẹ̀ ńlẹ̀ yẹn ìdí nì òbí jẹ́ pé lẹ́yìn náà bá rántí ìjọ tó ń ṣe. Sulhul Hudaybiyah tẹnu kò lórí tí káyọ̀ bisalòlá àti lọ́kọ́ padà sí Mẹ́dínà ní. Fún wa fi umra fún fi tìdí ẹ̀mí. Àsìkò tó ń bọ̀ wá wá sílẹ̀ mí láti wá sí umra yìí. Tí wọ́n mọ̀ sí mú nǹkan ẹ̀dá lọ́wọ́ Yàtọ̀ sí nǹkan ẹ̀dá tárí ìrìn àjò máa fi rú rẹ̀ dáàbò bora rẹ̀ ìyẹn ìdá. kí ìdáhùn kó sì máa bẹ nínú ọkọ rẹ̀ kí wọ́n gbé kọ́rùn. àmọ́ni ìsìn wọn padà sí mẹ́dínà tí wọ́n ti ń bọ̀ ẹ̀yìn ti mà. ike gbogbo ẹni tó bá ṣe kó n fẹ́ ṣe hajj tàbí n fẹ́ ṣe umrah kọ́tọ́ sí kó gbọ́ ihram yẹn sílẹ̀ síwájú kó tó di kó ṣe tó ṣe fún hajj. tàbí ọmúra ah, ìjọsìn ìjọsìn tí ń fẹ́ kéèyàn ọmọ nípa rẹ̀ kò sírò àwọn ìjọsìn tó wà ní gbogbo ẹ̀ ní bùkátà kókó ọmọ nípa wọn tó bá ti lè gbé ihram kó fẹ́ hajj kò sínú pé tí gbogbo nǹkan wà rọrùn àwọn èèyàn tó wà pọ̀ pọ̀ ẹ̀ ń bẹ́ẹ̀ wúlẹ̀ ṣe má à kí ni má. láti

kò burú kéèyàn dá mẹ́jẹ̀mú ẹ ó ti wá ní àdéhìí tàbíbìnrin tí wọ́n ní ń sáré gbóò ní kó ṣe ànábì sọ̀rọ̀ àdìsọ́lá sọ pé kó ṣe ìhrọ́m kó sì dá mẹ́jẹ̀mú kó ṣe ìhrọ́m kó sì dá mẹ́jẹ̀mú báwo ni ó sì ti dá ìyẹn sọ pé labbaika Allahumma hajja wa in habasani habisun famahilli. haythu habastayn lọ́lọ́run ó jẹ́ pé ìrìn láti ṣe hajj tàbí umra alápèjúwe tí e tó bá agbégidínà mẹ́mi mẹ́jẹ ń lọ ajẹ́gbẹ́bí tí mo ti bọ́ra alẹ náà níbo kìbìkìbì tó ọba hàmì má yẹn ké tí n bá ti rọ́nà lọ́mọ ibẹ̀ ní ti bọ́ra alẹ tí wọ́n bá ti oṣù bùkátà kókò pẹ́ran náà oṣù bùkátà kókò fáànù náà kótó di kóso tàhálù ìyẹn tó o bá ṣe alìṣirọ́ ṣùgbọ́n nàbí wa sallallahu alaihi wa sallam wọ́n wá sí mẹ́kà láti wá sí umra wọn ò lérò rárárárá sí ẹnìkan gbèjì jìnnà fáwọn. ebi kọ́ lọ́wọ́ bá ó ti fi hàn laqad sadaqa Allahu rasulahu ar-ru'ya لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون قال بات فيها بيكي وهو مكة قتل في عمرات أبي ولو أول سابي wọ́n mọ̀ kójú àlálọ́ lọ́n ti fi léyìí hàn nábì sọ́lá àṣẹlẹ̀ fún àwọn mẹ́kà wọ́n sì aláwọn ànábì ọlọ́run òdodo wọ́n sì mọ̀ pé ọlọ́run ọba kò ní í dáhùn òjíṣẹ́ rẹ̀ ní tẹ̀mọ́ nígbà tó ti mú ànábì wá àwọn olùmọ́ká wọ̀ náà ni ẹ má gbàgbé o àsìkò yẹn àwọn kèfèrí ti gbé gidina bá ànábì sallallahu alaihi wasallam pé àwọn òjíjọ́ wọ Mẹ́kà torí pé inú ìjà wọn wà wọ́n di lọ́nà títí tí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kẹ́ẹ̀bẹ́ẹ̀ ti ma ìtàn Ummi Salama radiyallahu anha gbàdá nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá ni àwọn sọ fáwọn èèyàn tí wọ́n bọ́ra lẹ̀ wọ́n pẹran wọ́n parí kọjá pé wọ́n ti kú ònú ìhram tó bá dẹ̀ mí àwọn àti òmùra padà. táwọn èèyàn kọ̀ láti tẹ̀ láṣẹ yìí táwọn ẹbí bínú táwọn bínú báyìí báyìí báyìí padà èèyàn kọ́kọ́ bẹ̀rẹ̀ nà. àdàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdìwà wọ́n bọ́ sí di ẹran wọ́n ẹran wọn rírí táwọn èèyàn rí báyìí ànábì gbórí lọ fẹ́ni tí ọba fa fẹ́ńsẹ̀ ń fa ẹgbẹ́ ọ̀tún báyìí kálukú náà bẹ̀rẹ̀ sí í parí ṣùgbọ́n ìta nílò ń bẹ̀ lónìí ni pé bẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ní fa orí ànábì sọ̀rọ̀ máa rí sọ́nà báyìí àwọn tàbí bẹ̀rẹ̀ sí ní jìjàkadì àti ìrìpá àwọn náà rí mú bẹ̀rẹ̀ yàtọ̀ sí irun tèmi fa yàtọ̀ sí irun tiẹ̀ tó ṣe ti kọ́tẹ́ kó gédé iná ni gédé ìdun gédé pínnípínní lèyàn wá kó káwọn kan máa wá mú fún mú kíni. ṣùgbọ́n ìrun anabi sallallahu alaihi wa sallam nìyẹn síbẹ̀ mẹ́jọ yọ lẹ́nu gbàtí máa sọ yìí pé ẹ ìrun anabi sallallahu alaihi wa sallam bẹ lọ́dọ̀ Anas oṣù kàyà lẹ́nu kí wọ́n àmà fi ṣe tí wọ́n lọ náà pàṣẹ rẹ̀ ni exhibition la tí wọ́n ní lọ pàṣẹ rẹ̀ ẹtú bá ní lọ́dọ̀ yọ tọ́jú ẹ̀ ó ní azar min adar rasul. oripa kan nínú àwọn orípa ànábì sallallahu alaihi wasallam. nínú táà sì ń ríkà fáwọn aṣíwájú rere bí àwọn sàábì àtàwọn tẹ̀lé wọn máa fi rú ẹ̀ sí. oní tí wọ́n lè kó sínú gò fún adami sí fún ajẹ́ pé nǹkan bá ti wọ́n yọ omi yẹn mu ọlọ́run máa fi fún wọn torí àwọn làwọn rí irun anabi sallallahu alaihi wasallam anas lè tó nílà á lè lára ó sì dá wa lójú pé kò irun anabi sallallahu alaihi wasallam anas torí ti ma bí anas ti ṣe sallallahu alaihi tó anas náà ni ìyá dípò pápẹ wọn gbọ́ ọ̀pọ̀ jù tòláyè ìsìn àwọn èèyàn míì gbọ́ ọ̀pọ̀ jù ẹ̀yà àti sàǹfààní tó wúlò fún ọláyà àti lọ́rùn wà wọ́n pàtì wọ́n fi ráàyè òfin pọ́mọ́ wọn lọ́wọ́. ìyá Anas ibn Malik radiyallahu anhu lẹ́yìn tí Anas ti ń ṣe ọmọ ọ̀dọ̀ bá nàbì sallallahu alaihi fúgbà pípẹ́ ọwọ́ bá nàbì sallallahu alaihi wasallam ẹgbẹ́ lọ́nkọ́ màmí ẹgbẹ́ lọ́nkọ́ màmí subhanallah ṣèkí láyé sìn by the time sẹ́nìkan bá mọ ọmọ rẹ̀ wá bá àfà kí afẹ́kọ̀ọ́ kí ó tọmọ bá ti ń kí ó ti ń kọ́ kí ó ti máa ń yé àwọn òbí ọmọ á ṣàkíyèsí life level àfà àtọmọ kí ó lọ́dọ̀ rẹ̀ báwo ní sẹ́mi sábà nílé sábà ní mọ́tò ṣé owó ń flò lọ́wọ́ àbá wọ́n ti kọ́kọ́ máa sọ fọ́nmọ́ pé tọ́ àti rita àbá yín bá lò ọjọ́ tètè béèrè àti rita máa ń lò ọjọ́ tètè béèrè kọ́ mọ́ bàa kú máa lá subhanallah ó túmọ̀ sí pé láyé ìsìn dáhùn yẹn fẹ́ òun náà wò tó máa rí i pé bàbá yìí ń dàgbà ọmọ ti sọ pé ah ìlè bí wọn o ìlè bí wọn o òwòrò bọba lè lo àwọn ọba àbọ bí wọn torí ọ̀rọ̀ yìí tóbi kákọ bẹ bọ láti máa ṣe kékeré máa fún dáadáa àwọn àjọ kan máa wá wá pààlọ́ pààlọ́ pààlọ́ kójọ ọmọ ẹyin dẹ́gbà fìràn lọ́wọ́ kó náà tó sọ fún àwọn ọmọ síbẹ̀ wà wá síwájú rere ìyá Anas ó ní ọmọ ọ̀dọ́ yín Anas ẹ ṣàdúrà subhanallah àwọn ìyá rere ni ẹ o alẹ́bí sallallahu alaihi wa sallam wọ́n bẹ lọ́n fún Anas nínú àdúrà ṣe fún oníkọ́nà ọba ń ṣe kí dúkìá rẹ̀ ọ̀pọ̀ kọ́mọ rẹ̀ ọ̀pọ̀ kẹ́mi ìlú ogun ẹ̀rù sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn mùsùlùmí gbogbo ẹ̀ lọ́lọ́ ti gbà. ọ̀sẹ̀ mi ọ̀pẹ́ fọ́nà ń bẹ inú àwọn tó kú káyìn nínú àwọn tàbí. ọ̀pọ̀ lọ́mọ ọmọ rẹ lọ jàrà tó tún pọ̀ dúkìá. báwo wọn ti lè dọ́gba àdúrà nẹ́bí àtàdúrà ẹni tí èsà nẹ́bí tí wọ́n lè dọ́gba wọ́n lè dọ́gba. àmọ́ ìwọ sábàbí àwọn ìyá rere yàtọ̀ sí ìyá tí pamọ́ lẹ́yìn mú lọ ilé olóògùn

ọmọ ọ̀dọ̀ fáfá rẹ̀ tó bá ti ní ọjọ́ kan bóyá bá ti kú bóyá bó ti kú àṣìṣe ni tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ kí ó máa ṣe náà sọ pé ah ọ̀wọ́ tó fi lò mí láyé láì gbà pọ̀pọ̀ pa wàlẹ̀ láì àtọ́lùkọ́ láyé ṣe táwọn èèyàn ń rò ní kíni owó àmọ́ náà àárí kárí inú síra rẹ̀. kó sọ pé wá dúró ọdún ìfọ ànábì ọ̀sán kọ́bọ̀ kí ló ànábì ọ̀wá tó sọ fún un. ṣé kò tó kò tó níyì kò tó lẹ́yẹ ipe wọn kọ́ ọmọ ọ̀dọ́ dání ọ́ ànábì Muhammad sallallahu alaihi wa sallam yàtọ̀ sọmọ abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ ọmọ ṣé eléyìí lè ṣe wájú tó náà gba àwọn oyè burúkú nínú àwọn oyè oríbú táwa lè fi wé ẹni tó jẹ́ ọmọ ọ̀dọ̀ fún àtiwájú adam anabi muhammed sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ bẹ́ẹ̀ nítorí kó lè bá a tí wọn náà ní tọba wá wó sùnsùn tọfẹ tó àwọn èèyàn láyé ẹ máa bọ irun irun gbolotiri kébé nìkan ti ṣe wo sùsùn torúkọ pa ànábì Musa ìgbẹ lọ́dọ̀ the original èso túmọ̀ sí pé nínú àwọn òkúrọ̀ àwọn kan pè tiwọn ní artificial fa ẹnìkan wá ní tòun kọ́ the original subhanallah ẹ wo àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ rágàdúrágàdù ní Nàìjíríà mi wọ́n sì máa tàbí àkàrà gbóná. ẹ̀wọ̀n anábì musa láti á ah, àdúrà ọdún yìí òun ò tiẹ̀ múrọ̀ rẹ̀ níbi tó ti tó ti fúyẹ́ níbi tó ti kí ló ti lọ gbé wá. subhanallah ṣùgbọ́n ti là nẹ́bí sọlá àdìsọ́là máa ń dá irun wá sí wọ́n máa ń tọ́jú ẹ̀ àyàfi tí wọ́n lọ sí umrah àbí wọ́n lọ sí hajj. láti ti mà kíkí wọ́n ti fi yé wa sí ìtọ́lọ́lá tọ́lọ́lá jù nínú àná ìpè kí ẹ̀ tí wọ́n lọ sí hajj àbí lọ sí umrah níparí ẹ̀ kọ́ fà irun orí rẹ̀ ni èsì kíkọ́ gẹ̀. ibẹ̀ yẹn táǹtì àti irun ànábì sọlá àdìsọ́là ọwọ́ àfàwọn tàbí. apáta nínú àwọn olùmọ́ni gánà Rasulullahi sallallahu alaihi wa sallam mimma yukthiru qila qad ihmarra sha'ru. apáta nínú àwọn olùmọ́ni nígbà tó ti bá nàbì sallallahu alaihi wa sallam wọ́n máa da lọ́fíńdà sí irun wọn lọ́pọ̀lọpọ̀ wọ́n máa da lọ́fíńdà sí irun wọn lọ́pọ̀lọpọ̀ lọ́fíńdà tí wọ́n máa fi sí irun irun ńgbà tó pọ̀ òun lọ sọrun wọn di pupa gbà tó ń da lọ́fíńdà sí irun tó ń da lọ́fíńdà sí irun tó pọ̀ òun lọ sọrun di pupa kìí ṣe wípé wọ́n fi làálì parun kìí ṣe pé wọ́n fi làálì pa irun wa tọ́kẹ́rẹ́ yóò wọ́n nù màgbóńbá eléyìí ló mú káwọn èèyàn máa rò pé làálì ni wọ́n fi pa wọ́n lẹ́nu yá dé wọ́n náà bí òfin làálì parun irun rẹ̀. وقال أبي رمثة أتيت رسول الله صلى الله عليه وآله وسلم مع ابن لي فقال أهذا ابنك أبو رمثة قلما لبى النبي صلى الله عليه وسلم يميات يوم ديمك وأما تكوني مكا أمامي أنا دعا بمين الكتي أما رني بي قلت نعم تنبيني ashhadu bẹ́ẹ̀ ọjọ́ yìí bẹ́ẹ̀ ọjọ́ yìí kọ́ máa mi ni àkọ́kọ́ yìí kò bí lè kọ́ jẹ́rìí ìkọ́rọ̀rù ni wọ́n bí wọ́n bí ó sì ló ń jẹ́rìí ẹni kò ń jẹ́rìí fọ́mọ òun kò ló ń lọ́mọ òun kò ń jẹ́rìí fọ́mọ òun kò ló la lọ́mọ eléyàn ìgbésẹ̀ kan tó ní tó tún dáa torí kó ti kan tó fẹsẹ̀ rìn anabi sallallahu alaihi wa sallam lọ́dọ̀ ìmáàmù Tabarani wọ́n ní gbogbo ẹni tó bá ní ọmọ o gbogbo ẹni tó bá ní ọmọ o tó bá jẹ́rìí takò ọmọ o níwájú àwọn èèyàn láti bá a dójú ti ọmọ ọjẹ́rìí takò pé wọ́n kọ́ ló ní níwájú àwọn èèyàn láti lè bá a dójú ti ọmọ láyé ń bí onítọ̀ wọn mọ̀ pé. ọlọ́run ọba yóò jẹ́rìí tako ohun dójú tì ó níwájú gbogbo èèyàn lọ́la àgbéyà. torí ẹ̀ bàbá eléyìí wọ́n ní sọ́mọ rẹ ni wọ́n ní bẹ́ẹ̀ ni mo jẹ́rìí fún kọ́mọ mi ni. wọ́n ló bímọ àbúrò sọ pé mi kọ́ mọ ní. irú èyí tí máa ń ṣe àwọn Yorùbá nígbà tí ọdẹ orí bá ti ṣe wọ́n. ìyàwó ló akọ̀yàwó lẹ̀ aláàfẹ́ má ma sí nǹkan tuntun bẹ́ẹ̀ yẹn because ọlọ́run gbà kẹ́ fẹ́ra yín iná lọ́gbà pé kọ́ra yín nígbà tí wọ̀ máa bẹ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó ní ìgbà tí ìgbé ọ̀bá ṣe ṣe má kálukú ọ̀lọ́lọ rẹ̀ kàkà wa lára máa bẹ níbi fi fún ìdí àlàáfíà ẹnìkejì láti ṣe sábàbí ikú ara wa á kí kálukọ máa lọ eléyìí jẹ́ ti ọkọ àtìyàwó yàtọ̀ sọ́mọ èèyàn ò lè kọ́ ọmọ rẹ̀ kọ́ ọmọ pé kíni ebi lọ lọ́mọ rẹ̀ tọ́jú orí bàbá ti ẹlòmínú yorùbá lọ́wọ́ aṣọ fún mi pé òun kọ́ tọmọtọmọ tẹ̀pẹ́ àìgbádùn yẹn ọba gbádùn ìyàwó ló lè kọ́ kó lè ikọ́ ọmọ ó lè túmọ̀ sí pé òun pè lọ máa lè pé kìí ṣe wọ́n ló bí fún. ti fẹ̀sùn ọmọ zina kan mẹ́ni ọmọ lẹ́tọ̀ọ́ kó lẹ́jọ́ bàbá òun pè lọ́mọ zina ẹ kíkọ́ sọ bóun ti ṣe jọ́mọ zina àìjẹ́ bẹ́ẹ̀ òun fẹ́ kẹ́ bóun ti ṣe rí mẹ́ni fún bàbá kí ni ọgọ́rin ẹgbàá olùgbà ó lé torí di eléyìí ọ̀tọ́ kéèyàn á kó nǹkan mọ nǹkan mọ rẹ kékeré kí lọ́mọ ti fún ọtọ fífẹ́ kọ́. bàbá yìí ni mo jẹ́rìí fún kọ́mọ mi ni faqala Ànábì ni la tajni alayki wala yajni alayki. la yajni alayki wala tajni alayki. kò lè dáná bọ̀ lọ́rùn òun ò sì lè dáràn bọ̀ ọlọ́run ẹ̀kọ́ ńlá ń bẹ bí o tọ́mọ rẹ ní ọlọ́mọ mi ni alẹ́bí ló lè dáràn bọ̀ ọlọ́run òun ò sì lè dáràn bọ̀ ọlọ́run ìyẹn ní pé wala taziru waziratun wizra ukhra arẹ́rù ẹ̀ṣẹ̀ kan kò ní ìlú o kálukú ni ó borí ara rẹ̀ gbé tiẹ̀ torí ẹ̀ ẹ̀ṣẹ̀ tí bàbá bá ṣẹ̀ òní òbòrí ru ìdìrámù rẹ̀ ẹ̀ṣẹ̀ tó ọmọ bá ṣẹ̀ òní òbòrí ru àwùzárù tiẹ̀ torí wàlá tẹsíru wà zero tún wíṣọrọ ọkọrọ tẹ́lẹ̀ túmọ̀ sí pé bàbá ò lè ṣẹ̀ kámọ́ ọmọ tì mẹ́lẹ́ kí ẹnu ti jẹ́ pé ọmọ ò lè ṣẹ̀ kámọ́ bàbá tì mẹ́lẹ́ ibi Yorùbá náà sọ ọ́ lórí torí ọmọ torí ọmọ ọba àdáràn. ìyẹn sọ̀yàn ló kó ojú fọ́ wọ́n wá ní ta ni wọ́n ní zayidu ni zayidu ó kọ bàbá rẹ̀ ní ali zayidu ni àbí ali wọ́n ní zayidu ni àwa lọ mú ali akó mọ́mú akó bọ́ lọ́wọ́ ṣé ìjọ́dá aláṣẹ o èsì ńtọ́jà torí pé kí ni bàbá ti wọ́n ní ẹ sábà ti mú bàbá yóò jẹ́wọ́ bí tọ́mọ bá wà áá kò sí lábẹ́ òfin kan ìyà burúkú lélẹ́yìn àbòsí ńlá ni bàbá lọ́sẹ̀ wọ́n kó ọmọ kóyàwó tì mọ́lé wọ́n nítorí pé ńgbà sábà ti fà ilé ìta tì mọ́lé tí a bá pè lórí fóònù fún ẹ sọ bí tẹ́ ẹ wà fún Ee, à ń bẹ níbi báyìí o ẹ lákun tètè yọjú o ẹfọ títẹ ń bẹ níbi àti lulu tó lulu tó fún wa o ẹ yóò tètè yọjú àwọn òbí lẹ ìjàmbá ni Ọlọ́run kò sí farama lẹ́yìn jìnnì àlẹ wọlé ẹsẹ jìnnì àlẹ kò lè dáná bọ Ọlọ́run wọn ló sì lè dáná lọ́pọ̀lọpọ̀ láwùjọ wa àwọn ọmọ wa ẹnìkan. wọ́n fẹ́ fẹ́ ọmọbìnrin kan nílùú kan lórílẹ̀‐èdè kan. ọ̀rọ̀ arákùnrin àti obìnrin yẹn ti wá wọ̀ ṣé làwọn fẹ́ra àwọn náà ni. ṣùgbọ́n àwọn òbí ọmọbìnrin wọn fẹ́ kó ṣẹlẹ̀ wọn fẹ́ kó ṣẹlẹ̀ lẹ́yìn àwọn sátúndé lójú àwọn. gbogbo ọ̀nà tí wọ́n fi dínà máa ni wọ́n wá nígbà wọn rí i pé àwọn ti fẹnu sọ ọmọkùnrin ọ̀dẹ̀ lẹ́yìn ọmọ àwọn ọmọbìnrin náà yé pariwo rẹ̀ kó lọ wọ́n sàfẹ́ márùn wọn máa ní fún ọlọ́pọ̀lọpọ̀ àmú bàbá ọmọkùnrin ẹ̀wọ̀n nǹkan bẹ́ẹ̀ bá àwọn òfin àwọn olójú dúdú òfin inú gbó táwọn èèyàn lò ló kọ́ pẹ́ lajú lọ́mú bàbá wọn sọ sẹ́yìn káńtà sọláwọn ní rìlíìsì bàbá yẹn àti sọmọ rẹ bá ti lè pòdúsì ọmọbìnrin yẹn kó pòdúsì rẹ báwo ọmọ bẹ́ẹ̀ sùkúlù tẹ ẹ pé sùkúlù ó lòun ò sí sùkúlù ni lọ́yà ayé fóònù la wà ó lè jẹ́ pé ibi tó gbé pamọ́ sí ló ti máa dáhùn ní ọmọ ẹgbẹ́ àkúlù wà lọ́nà àwọn tẹ̀sẹ̀ parí kọ́ọ̀tù kan ní. tọ́ wọ́n máa bá mú bàbá jù máa lé. máa ní kí ọmọkùnrin ọmọdé bí ó mọ ọmọbìnrin wá àfìgbà tí ọmọbìnrin tó yọjú tó ti yọjú ọmọkùnrin wá tiẹ̀ lọ́tọ̀ ọmọbìnrin náà wá ti rí ọmọbìnrin ti rí ọmọkùnrin tó náà dé wọn bá ra ọmọkùnrin mú wọn á bàbá. torí kọ́ba àjọ máa tiẹ̀ ló ti bọ̀ lọ́rùn ẹ lọ mú bàbá subhanallah ọlọ́run bò sì fẹ́ ọmọ lọ́sọ̀ ọmọ lọ́sọ̀ kò lu mọ́tò rẹ ọwọ́ á lọ sí ilé bàbá rẹ̀ tí bàbá alágbádá ń bẹ ní tí bẹ́ẹ̀ ni wọ́n ń bẹ ní jáde kó o ti wọ ṣọ́ọ̀tì ní kàrẹ́ á lura wa lónìí tí wọ́n fẹ́ lura wa sí ọmọ rẹ̀ fọ́ mi ní kíláàsì mọ́tò àwọn afẹ́fà gbà rárá àti àwọn gbogbo yóò gbé àsórí bàbá yìí ò gbé báyìí torí pé nu gbogbo làákàyè gbogbo èèyàn wọn ti mọ̀ pé ẹjọ́ bá tẹ̀ owó tó bá tẹ̀ náà lọ bá gé owó tí ó tẹ̀ kí ló dé sáà máa fìyà jẹ láti pé nu òfin ọlọ́run ọba wa kọ́ ẹni tó bá tẹ̀ wá ní ká bá wí ẹni tí ó wá ká fi sílẹ̀ torí rẹ̀ à ń bẹ́ nìkan jà máa fọwọ́ fún gbogbo lé mú ìwà burúkú ni o ẹnìkan lọ sí ọ̀kọ̀ wọn bú gbogbo ara lé pé lẹ́yìn náà kíkà lọ́kọ́ lọ sọ́ra wọ́n àti sálẹ̀ kí ká ló ẹ wọ ká ló. ń kó sẹ́ẹ̀ ẹnìkan lọ sí ọ̀ ó lo kúlóṣọ̀ ọ̀kúrẹ́ ọ̀rọ̀ àtọ̀ kínkín nínú ẹni bá ọ̀tọ̀ sí brush ọ̀rọ̀ àti fura pé yes something has been taken from this program. Um, um, èmi nìyẹn mo bínú gbọ́ tèmi tán tó mo á tètè ọ̀kẹ́ ǹjọ́ abẹ ni ìsìnkú kíkà lùkọ́ lọ sọ́ra ọ̀rọ̀ tí mo ti sọ ọ wà jẹ́nẹ́rà àbá tó tẹ̀ gẹ́gẹ́ kọ́ ọkọ́jú sí tọ́ba lè mú kọ́ ọkọ́jú sí. torí ká ti ara nàbì sọ̀rọ̀ lọ́wọ́ ká fi tí ọmọ yìí ò lè dáràn bọ̀ ọlọ́run ìwọ náà kọ́ ò lè dáràn bọ̀ ọlọ́run bí màá tọmọ bá ti tẹ ẹ náà òní ọwọ náà rẹ tọmọ bá ti àlùjánnà òní ọwọ àlùjánnà rẹ bàbá wà àlùjánnà kò pé kí ọmọ ọmọ wà àlùjánnà bàbá wọn náà kò pé kí ọmọ wọn náà o kálukú iṣẹ́ ọwọ́ rẹ̀ lọ́lọ́run bó fi gbé kọlọrun jẹ kí iṣẹ́ ọwọ́ wọn dáa bàbá yìí wá ní wọrọ eitu shayba ahmar mo wá rí irun funfun. tó wà lára Ànábì sallallahu alaihi wasallam ní pupa mo irun funfun ewu tó wà lára Ànábì sallallahu alaihi wasallam ní pupa. tẹ́lá ṣàkíyèsí ẹ̀rí pé àwọn àdéhùn kan sọ pé ó lo làálì àwọn kan ní kò lo irun di pupa. tó fi wá mú kí àwọn èèyàn máa wò pé láàlì ló lò àdéhùn yìí lọ́wọ́ á yàn nígbà tá a lọ táwọn ibi bá wa sọ̀rọ̀ lórí pé àwọn ewu tó wà lára arun rẹ̀ wọ́n ewu tó wà lára arun rẹ̀ wọ́n kó pa. قال الترمذي الإمام الترمذي أبو عيسى ولهذا أحسن شيء روي في هذا الباب وأفسره wọ́n lé lẹ́yìn ní tọ́ rẹwà jù nínú tí wọ́n gbà wá nípa pé sànàbì lò láàlè àbí ò lò láàlè olú ti ṣàlàyé rẹ̀ yéké wípé èyí tó jẹ́ irun funfun lára àwọn ànábì sallallahu alaihi wasallam wọ́n rí kó ti di pupa ṣé pupa làálì lọ́fà ni àbí nǹkan lọ́fà àdébì náà ṣàlàyé. لأن الروايات لأن الروايات الصحيحة أن النبي صلى الله عليه وسلم لم يبلغ الشيء nítorí pé àwọn ìgbà wa tó fẹsẹ̀ rìn lẹ́fì hàn pànàbí ọ̀dà gbàdìgbà tí ó wù lórí rẹ̀ ọ̀dà gbàdìgbà tí ó wù lórí rẹ̀ yẹn pé gbogbo lórí rẹ̀ òdi funfun kó tó kú. Ahmad ibn Salama ó ní wọ́n bi Jabir ibn Samura léèrè àgánà fi ra'si nàbíyí sallallahu alayhi wa sallam ǹjẹ́ wíwá ń bẹ lórí ànábì sallallahu alaihi wasallam wọ́n ní qala lam yakun fi ra'sihi shay'un illa sha'ratin fi mafraqi ra'sihi idha iddahana wa arahunna ad-duhn. ike kò séwu lórí ànábì sallallahu alaihi wasallam àyàfi àwọn wọ́n wẹ́rẹ́ kan ti ń bẹ láàrin orí ànábì sallallahu alaihi wasallam àwọn. ní làwọn arún funfun tá a lé pé ń bẹ lórí rẹ̀ àwọn arún tó yẹ kó bọ́ bá pọ̀ kò ju mẹ́sàn lọ sí mẹ́wàá. eléyìí náà mò ń wò pé wọ́n fi para pa tí wọ́n ti fi para pa orí ó ń mú kọ́lọ̀ para yàn. ìsìnkú náà fi ń pa funfun yẹn rẹ̀ o kò tọ́ súnà kíkọ́ fẹ́ ẹradíkéètì àwọn irun funfun tí ń bẹ lára rẹ̀ kò tọ́ súnà ìwọ́n sọ súnà pípé kọ́ pààrọ̀ kọ́lọ̀ fún pẹ̀lú kọ́lọ̀ tí èsè dúdú pẹ̀lú kọ́lọ̀ tí èsè dúdú kí ẹ bó ti ṣe wá nínú hadithi abibakar abubuhafa baba abubakar gbàtọ́ mu wá bá nàbì sallallahu alaihi wasallam tí gbogbo rẹ̀ ti di funfun wọ́n ní ẹ lọ pààrọ̀ kọ́lọ̀ rẹ̀ fún ọ̀jẹ̀ nìbó sawad kẹ́sì gbé jìnnà sí kọ́lọ̀ dúdú torí pé ọlọ́run ti sẹ́bi lé gbogbo ẹni tó bá pa irun funfun ara rẹ̀ ní dúdú ọlọ́run sẹ́bi lé tó tún fẹ́ dọmọdé kékeré ni tó ti parí ìgbà ti pẹ̀yìn dà fún ọ tí èyí sọ fún òní dọmọdé má àmọ́ fi kọ́lọ̀ mi pààrọ̀ rẹ̀ kó lè bá a yé pé bàbá lélẹ́yìí èyí sọ máa dín nítorí pé ewu kì í wù. lórí ẹni tí ewu ọ̀bá sí ìdówù lórí ẹ̀ àyàfi kọjá pé ń sàárẹ̀. ìwádìí fi hàn pé látàrí àwọn àárẹ̀ ká ewu léwu lára ẹni tí ò tí tó owó ewu bí kọjá pé fítámìn kan ló dínkù lára rẹ̀ àbí kọjá pé wàhálà burúkú kan ní fira rẹ̀ ṣe àbí sì jẹ́ pé ń rọ́ lọ́fíńdà lu orí tòun bá di funfun. tẹ́lẹ̀ yìí máa ń jẹ́ kí irun ó yí kọ́lọ̀ padà torí ewu orí wa padà torí nínú àwọn tó náà bá wa tó fúnlé lẹ́yìn mùsùlùmí tó dàgbàdàgbàdàgbà débi ewu nínú ẹ̀sìn Islam nísinsìnyí lọ́ọ̀ lójú méjèèjì àpọ́nlé ń bẹ kélé kí wá síbi ká máa irun. lọ́dà funfun náà tí mo ti ẹ̀fẹ́ look unique unique báwo o ti tọ́jọ́ bẹ́ẹ̀. ṣùgbọ́n tí gbogbo ẹni tí funfun bá ti wá yọ lára àgbọn rẹ̀ lára arun orí rẹ̀ náà lọ́tọ́ kókó yí láwọ̀ padà àkọ́kọ́ àti kọ́kọ́ rí tà nàbì sallallahu alaihi pé ń tó súnmọ́ oníkékèké ṣe làálì làánàbì fi ń parun wọn lọ́fíńdà tí wọ́n ń dà sí irun ló yí kọ́lọ̀ ọ̀rùn yẹn padà sí ibi pupa. a ti rí nínú àdébí omi ìrùn ní Àìṣà radiyallahu anha tó máa ń da lọ́fíńdà sórí bá nàbì sallallahu alaihi wasallam tí wọ́n tó kán tó gbé ìrọ̀ àti lẹ́yìn ìgbà tí wọ́n bá bọ́ra lẹ̀. yẹn dídà ó túmọ̀ sí pọ́pọ́ pípọ̀ rẹ̀ yẹn ó lè lágbára débi pé yóò yí kọ́lọ̀ ọ̀rùn padà kúrò ní funfun di pupa kí ló dé tí wọn sọ̀rọ̀ dúdú kó náà yí padà nítorí pé dúdú ó ṣòro kó tó yí padà ṣùgbọ́n kọ́lọ̀ mi ọ̀rọ̀ pé kò ń yí padà bí funfun ó lè yí padà tó pa látàrí lọ́fíńdà. tọ́ ǹjẹ́ tó bá yí wa báyìí wípé a lè yí kọ́lọ̀ ewu orí àbí àgbọn wa padà ṣé ní ìgbà tí ewu bá ti bẹ̀rẹ̀ sí ní hù lára àrùn àgbọ̀n àti orí wa ni àbá sì ṣe sùúrù dìgbà tí gbogbo orun orí wa bá di funfun tí gbogbo orun àgbọ̀n wa bá di funfun. ìtọ́dọ́gba tí ọkàn wa balẹ̀ sí oní ẹni kíkà ṣe sùúrù dìgbà tí gbogbo ẹ bá di funfun. ètò ìkó àwọn kan di funfun àwọn kan kó àwọn pupa rárá àwọn kan wà dúdú rárá ó dìgbà tí gbogbo ẹ bá di funfun. torí irú rẹ̀ lànà ìṣòro náà àyùsẹ́ là ń pa aláṣẹ fún ọ lọ yí padà yàtọ̀ sẹ́ni tí funfun fún wa nù rẹ̀ wọ́n sọ pé kọ́lọ̀ yí ọ̀pọ̀ kan padà. àbúkù hafa gbàtí gbogbo orun rẹ̀ di funfun ni wọ́n ní kó yí padà. káwá yí irun padà tí kọ́lọ̀ míì látàrí lílo làálì ọ̀kárí ọkùnrin àtòbìnrin ọ̀kárí ọkùnrin àtòbìnrin torí pé ọkùnrin pàtó bá dàgbà débi tá a wí òun ò ní dààmú láti yí kọ́lọ̀ rẹ̀ padà sí kíni tìláàlì obìnrin wọn máa bẹ̀rù kò má dàgbà ní bẹ́ẹ̀ ni darúgbó nìyẹn kó ní òyí kọ́lọ̀ rẹ̀ padà gbàtí gbogbo ẹ bá di funfun nítorí pé tó ti yọ fìlà gbogbo ẹ bá di funfun tó kò ní wo wò kíkọ́ pààrọ̀ kọ́lọ̀ rẹ̀ sí tìláàlì bẹ́ẹ̀ náà ni wọ́n obìnrin kò yí padà títí láàlì. nínú ìgbàgbọ́ àwọn Yorùbá àti ìgbàgbọ́ àwọn míì èyí tó wọ abẹ́ ọ̀pọ̀pọ̀ yìí gbígba ohun asán lásán kọ́ onípẹ́tì ọkùnrin bá tẹ̀ láàlì mọ́lẹ̀ ó lè kó bá ìjọmọkùnrin rẹ̀ eléyà ìgbà wọn asálásán gbọ́ ni kò sí lábẹ́ kankan nínú òwe ìyẹ́ òfin wo ṣẹ̀ríà ẹ̀yàfi sọkúsọ. torí di eléyìí báyìí ṣẹ̀ríà tó sọ pé kò burú kò fi làálì pa orí rẹ̀ gan kò fi pa àgbọ̀n rẹ̀ gan báwo ló ti wá fẹ́ burú wípé ọkàn tẹ̀mẹ́lẹ̀ ọ̀kọjá lọ ẹ̀mọ́ yìí tó ti tẹ̀mẹ́lẹ̀ kékeré kí ni ó ti fẹ́ ṣé kankan tó ṣọjá ni ilé ìjẹun ti ṣe jẹ́ mẹ́rin. wọ́n ti máa wá dá irun gbọ́ wọ́n yìí dá irẹ̀ pẹ̀lú funfun wọ́n kì í sì dá irẹ̀ pẹ̀lú green wọ́n yìí dá irẹ̀ pẹ̀lú yẹ́lò wọ́n bùlákì rẹ̀ ni. àwọn eléyìí ọlọ́ọ̀tí tẹ́bi wọn lórí kò bá jọ ọkùnrin kò bá jọ obìnrin kò bá jọ ọmọdé tó hùwù lórí rẹ̀ kó tó ń tó àsìkò tó rò pọ̀ ẹ̀ kó hù ọlọ́run sẹ́bi ní gbogbo wa lórí kò bá ti jẹ́ bàbá arúgbó tí ọ̀fẹ́ da arúgbó gbogbo oorun ní ọmọ pa lọ́dà ojoojúmọ́ ọlọ́run sẹ́bi lé wọn lórí. ẹlòmíràn wá pa irun orí rẹ̀ lọ́dà dáwì orí ọ̀wá dàbí orí ọ̀bọ nígbà tí ọ̀dà yìí ọ̀bá ti gbẹ ẹ̀rọ pé wọn a máa fi parí yọ kọjá bí wọn fẹ́ kọ́ kàn lásán àbẹ́rẹ́ bẹ́ẹ̀ bọ́yá yìí ò rí yọ pa títí wájú orí ó tún pa títí ọrùn tẹ́fọ́ orí ránṣẹ́ náà á dàbí orí kíni ọ̀bọ. subhanallah yàtọ̀ tí kọ́lọ̀ tún sẹ́bi lé lórí torí ẹ̀ àfẹ́ dàgbà àtàfẹ́ máa wà ní bọ́ọ̀ì ògbóró sọ́ra rẹ wọ́n kọ́lọ̀ dúdú fi orí rẹ wọ́n rẹ o bí èèyàn bá ti dàgbà tó ewu lórí. ẹjẹ kí ewu ara yìí jókòó torí rẹ̀ nínú tíṣẹrí àfihàn wa ọ̀tọ̀ kí ọmọ wa sọ àwọn arun funfun títí ń wù lórí ẹ̀kọ́ ọmọ jà ọmọ jà pẹ̀lú òkú ọlọ yóò tún kó tó dọ̀la tọmọ kí wọn wàhálà bá wọn torí ẹ̀ ibi dúró sí ni lónìí wípé anabi sallallahu alaihi wa sallam tó ṣẹlẹ̀ ní pé lọ́fíńdà tí wọn kì sí irun wọn ló mú kí ewu díẹ̀ tó wà lórí anabi sọlá àtẹlẹ kó yí padà sáláwọ pa. wọ́n á sí nínú tó lè máa fi ṣe báàlì fíìmù náà dúpẹ́ bọ́lọ́ mo ti lọ seventeen mo ti lọ eighteen ọwọ́ mo tó wà lórí ìbẹ̀rù mẹ́fà méje lọ mo fi ju anabi gbogbo eléyìí sínú ọ̀rọ̀ sínú ọ̀rọ̀ bọ́lọ̀ bá ti fọ́ kó yí ọ̀dà náà di ọ̀dà gbogbo ọba funfun rárá tó funfun. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد سؤال بير المسلم زعفران fíńgà èyí tí ọ̀tara lílo lọ́fíńgà ọ̀tọ̀ọ̀tọ̀ pọ̀ jáde ẹgbẹ́ mọ oríṣi lè yẹ papọ̀ mi lè yẹ papọ̀ mi lè yẹ papọ̀ mi lè yìí ló máa ń bí dàgbọ́n tó eléyìí nìkan tí wọ́n ẹgbẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ máa hàdé ìdílé náà pè ní dàgbọ́n náà máa tọ́ sí i tó bá di pé ẹni tó bá máa ń tọ́ nígbà tí mo tọ́ yìí ni pé alẹ́ ni iṣẹ́ ìjọba máa ń tọ́ sí lẹ́yìn ẹni tó bá ń tọ́ ní ní ìdè ìṣẹ́ ẹ ẹtúlẹ pé ìgbà wa tó wá tó sì fẹsẹ̀ rìn lẹ̀ nípa lẹ́nu wọn máa ń tọ̀ tí wọ́n fẹ́ ṣe kókó òun ti gba aládá náà sì bẹ́ẹ̀ kalẹ̀ yàtọ̀ sọ̀sọ̀ náà. Aleykum salaam. kò mọ̀ tẹ́lẹ̀ ọ̀dọ́ ìfọ̀tọ́ bí ẹ̀ tó tó mọ̀ sí nǹkan náà jẹ́ àti tó fẹ́ gbé wọ́n ti kù yẹn níwèé yẹn wọ́n kù yẹn níwèé sọ́ọ́ ìfọ̀tọ́ bí ẹ̀ tó tó mọ̀ sí. Alhamdulillah èèyàn kòtò kọ́pì ìwé tí ẹni tó kọ́ ọgbà kan kòtò kọ́pì rẹ̀ ló fẹ́ kí gbogbo ọ lọ ra òríjìnà rẹ̀ sọ́wọ́ láàmú kòtò kan kòtò kọ́pì rẹ̀ lẹ́yìn ìgbà tá a mọ̀ bọ́ọ̀ láti ṣe láti gbàdá bá ti máa bọ̀rọ̀ tó ṣe bẹ́ẹ̀ mọ́ nítorí pé èèyàn bọ̀rọ̀ máa mọ̀ kó máa tako ètò mọ̀ èèyàn sì bọ̀rọ̀ máa mọ̀ kó máa lù bọ̀ lọ ẹ̀tọ́ díẹ̀ nìyẹn òtítọ́ èèyàn gba ìtọ́ ẹlẹ́tọ̀ọ́ láìjọ kọ́ yọrin sí torí délé ìwà ẹ̀ tí a bá ti rí original copy rà kò síwèé kankan kọ láyé tó níwèé ò ní gbà kíkọ dá nǹkan kọ nínú rẹ̀ ní kíkọwọ́ kọ́ ṣùgbọ́n tàtà ni ìwé tó níwèé ọgbà àkókò ọmọ fotokọ́pì rẹ̀ torí pé nínú fotokọ́pì ẹni jẹ́ kí wọ́n yàn dà mọ́ ẹ kó bá ẹlòmíì gbèsè lọ́jọ́ tó ti tẹ̀wé ẹ̀ní ìrànlọ́wọ́ kó tó lè tẹ̀mí ìjáde má àǹfààní láti rò kọ́ wà ń bẹ táàfin fotokọ́pì àǹfààní láti rò kọ́ wà ń bẹ táàfin fotokọ́pì á fi dínà kó tó lè gbé mi títí náà kó lè gbé mi jáde kàtẹ́yìn ọmọ bá títà káàmà torí ẹ̀ káwa náà lè bàjẹ́ ní tó ran àwọn ẹni ń kọ̀wé lọ́wọ́ dáná ti máa sọ fún copyright copyright copyright láti lọ pé ètò burú jùlọ ó wà láwùjọ wa kó lọ bá àwùjọ yẹn á jíwèé oníwèé wọ́n á tún lọ dìtẹ̀ àwọn tó fẹ́ fi pawó gbogbo wàhálà tó níwèé gbogbo ìpọ́njú tó bá pàdé kó tún kọ̀wé ìtọ́ka àwọn àwọn fẹ́ tara rẹ̀ lówó tẹ̀wọ̀n kó lè làwọn eléyìí nítorí pé lábẹ́ òfin àtẹ́rìkọ́tò àdàbíyà ẹ̀ṣẹ̀ mìíràn àtẹ́rìkọ́tò màlìyà kéèyàn jí mà ó léwu ju kéèyàn jí owó lọ. ìjọba ti àmọ́ ìpè káàdì nìkan wà tó fẹsẹ̀ rinlẹ̀ nípa pé ká ṣe ìjọsìn lásìkò ayé ọlọ́lájú ká ṣe ìjọsìn lásìkò tí ọ̀sọ́ yẹ lọ àwọn ọ̀nà. ṣùgbọ́n àdéhùn tá a mọ̀ náà ni inú àdéhùn tó tọ́ka sọ́lá tí ń bẹ kátàlú àlá àlẹ́ mẹ́kẹ́rẹ́ tòtí pé àwọn nǹkan tí ó mú ni kórìíra àti sàlùwà ládáadáa ń bẹ káṣe dáadáa bí kó tutù mú orúkú ẹnì kó tutù wa mú gan ó lè kọ dínà kí èèyàn sàlùwà ládáadáa kí wọn ṣe ìṣùgbọ́n olùwòwò ní alẹ́lùmẹ́kẹ́rẹ́ sàlùwà lákárí nígbà tí ẹni tí ò ní jẹ́ káfẹ́ sí kárí bá bẹ̀ ṣùgbọ́n pé ọ̀rọ̀ tó lásìkò ọyẹ́ ọlọ́lá àwọn. tán jáde kò sí ní ìgbà tó máa dé wá bá arákùnrin kan tó ń bá ìyàwó ẹ̀ sọ ẹ̀ pé kí ni ojúṣe òun tó ń dọkọ nínú tẹ̀sán lẹ́yìn tó lè ṣe. bí abẹ́rẹ́ jájá aládùúgbò ni àbí táwọn ṣàjọ sọ̀rọ̀ lójú ẹ̀ wá ń bá pé ó bá ìyàwó ẹ̀ láti sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n rojọ́ ọpọ́lọ́ wọn yíra wọn àbí wọ́n rojọ́ ọpọ́lọ́ wọn ti fanfa. wọ́n rojọ́ ọpọ́lọ́ yíra alákùnlé àhàn ẹni tó dé tó báyàwó rẹ̀ ń bẹ́ nìkan dọ́wọ́ ẹ̀kẹ́ kí ni kó ṣe wọ́n àbí ìgbà tó ti kú lẹ́sìn lọ́ba níbi ṣèbéèrè bẹ́ẹ̀ pípé láwùjọ ẹ̀sẹ̀sìn à ń bá obìnrin sọ̀rọ̀ wọ́n ti kí nìkan bàbàrà tó àbẹ̀ wọ́n sọ̀rọ̀ lásán nípa nǹkan bàbá láti bẹ́ẹ̀ nítorí pé wọn máa bọ́ mọ̀ náà ní wọ́n lè ṣọ̀rọ̀ yìí iná tó dú tá a pa títí tá a rí pa ìta aná kékeré ní máa dálẹ̀ tó jẹ́ kó ṣe náà ní kó sọ pé kí wọ́n pa yín pọ̀ kí wọ́n wá wá bí nǹkan wà bá wọn ẹ tún sọ mí o àwọn olùbílà tí wọn ya máa kó gbádùn le ó sì lè ṣe sùúrù kọkùnrin yẹn lọ wọn máa ti wá ń wọlé lọ tó ti dọdọ ìyàwó rẹ ìyá alágbájá máa fẹ́ rí ọ nítorí pé ń gbà míì níbi táwọn ní kò tún á ní kọ̀ láti dẹ́sẹ̀ kejì nígbà tó bá sọ fún pé kí lọ wá wá bì tó má tún rí ọ bí wàá gbà ó kàn lè gbé ọkàn dín ẹlẹ̀ kan náà ní kó tó di ìgbà mi o ìyá alágbájọ máa fẹ́ rí ọ sọ pé ọwọ́ tó bá ti sọ ìrọ́pò náà yọ bọ ọkùnrin yọ bò náà gbàtò àbọ̀ dálẹ́ ní kẹ́ńtà ń sọ̀rọ̀ ganan ni àbúrò rẹ̀ wo ni nínú àwọn àbúrò rẹ̀ tó ti fi hàn mí ẹ̀gbẹ́gbọ́n rẹ̀ wo nínú àwọn ẹ̀gbọ́n rẹ̀ sì ti mà ebi rọ́tàn fẹ́ tó lè pa náà nù tó á kìí sàbúrò kìí sẹ́ bóòlù tó ajá lé rẹ̀ tó nígbà tó fi bá ti mọ̀ pé ọ̀wà very very straight lẹ́yìn náà àwọn obìnrin tí máa ń ti inú ẹ̀ ẹ̀rí pé àwọn náà bó wọn múra bó wọn múra tó lè mú àpàkíyèsí pé ń bẹ́ẹ̀ náà àwọn obìnrin náà ó fẹ́ kí wọ́n lo jìlbá wọ́n lo wọ́n lo nìkọ́ wọ́n lo wọ́n tún máa bọ́kùnrin ọlọ́kùnrin sọ̀rọ̀ pé ni tọ́ba làkà ìmọ̀ láìpọ̀ba làkà ó tún dúró tọkùnrin tún máa sọrọ àkọ́kọ́ nǹkan tí ọkọ̀kọ́ pe àkíyèsí wa nígbà tá a dá àwùjọ yìí báyìí àwùjọ àwọn Yorùbá yà ó lo nìkọ́ lọ ni torí àgbọ̀dọ̀ tó bá ní àwò fẹ́ àmọ́ bóbìnrin olóbìnrin sọ̀rọ̀ sọ́nà ń bẹ̀ ẹ̀jẹ̀ mi sì jẹ́ ẹ̀dá kò wọ́n kọ̀ yóò ṣe àmọ́ yóò ṣe ibi tó bá gbà ètò dáadáa nígbà tó kó obìnrin lẹ̀ kó ṣe rídà lọ́dọ̀ ọkọ rẹ̀. ìtọ́jà àti ní kó ṣe ìdá lọ́dọ̀ kọ ìkókó ló sì máa náwó lé lórí títí dé tí o kò parí ìdá. ìrántí ọba wọ̀ wọn náà àdé tó fẹsẹ̀ rìn lẹ obìnrin kan fọ́ ọ̀sẹ̀mà ọkọ rẹ̀ kọ́ lẹ̀ náà sọ wá máa kọ́ lọ sí ìdá lágbájá tó kò sí wàhálà mẹ́ ìdá tó bá fà ní ìdá nípa mọ̀ pé inú tí ó ṣe nílé ọkọ ó náà ní pé ẹsẹ̀ kan lóbìnrin ṣẹ̀ tí ọkọ tọkọ ti di pé káì kó kálukọ náà lọ lọrẹ tí wọn bá ní kó jókòó rẹ dà ní ọwọ́ ìgbà tí ó ti jókòó yìí obìnrin tó bá gbọ́n orí rẹ̀ bá pé ẹnì pé yóò túnra rẹ̀ ṣe àṣìṣe tí wọn ló ṣe yóò tètè ṣàtúnṣe ọkọ rẹ̀ náà náà wọ a eléyìí ọgbọdọ lọ bẹ́ẹ̀ àfi kí n dá padà ó ti yí padà ó ti gbọ́ bàá wí ìyàtọ̀ sẹ́ni tó jẹ́ pé kàkà bọ́ sàn tí peléke ló tún peléke sí ó tún kò rí dáa náà gbogbo ló tún gbó kíkakíka náà ni ọkọ ń wò pé ah, alihamudulilayi fún ti ẹ̀kọ́ lẹ̀ ọ̀sẹ̀ ọ̀gẹ́rù eléyìí kọ́ máa tètè lọ rẹ̀ ni torí ẹ̀ ló ti jẹ́ kó obìnrin tó bá gbá tó bá fi lè bọ́ ọ̀rọ̀ rẹ̀ débi kọ́kọ́ kọ́ lẹ̀ pẹ̀lú òkú ọlọ́run kò ní bọ́ ọ̀rọ̀ rẹ̀ débi pé ọ̀parí ìdá ọkọ̀ ọ̀dà padà. mọ́bìnrin tí ọba gbọ́n àbí sákìrì bá ti fọ́ lórí tó ṣe ń kíkọ́ ọmọ kí ni bó làǹfààní òun wà oní ọ̀sọ̀rọ̀ alẹ́ títí dé parí ìdá tọkọ onídà padà. ní ìsìn ìwọ́n sọ pé lẹ̀ sẹ́wọ̀n kékeré lásán ọkùnrin máa ń kọ́ ìyàwó lẹ̀ nǹkan san lórí tó lẹ̀. ìwọ́n sọ pé lẹ̀ ìyàwó àwọn pé ó wá kótó di pé ìdá tán sẹ́wọ̀n pé ńgbà kò nídìí pé apariwo ká ọ̀dọ̀ padà àbá àmọ́ minus one kíkọ́ lẹ́ka tó kó mẹ́rin. tọ́ obìnrin wa lọ́ra títí ó ṣe ṣe pé òun gbẹ ń jọrọ lójú kò sí ru ohun àkókòrò ọ̀parí ìdá. ṣé ọkọ síbù fọkùnrin kọ́ wa tuntun fẹ́? ọkọ síbù kíkí mo fẹ́ tún ọ fẹ́ but mo mà gbígbà yẹn mo ṣe mistake látọ̀ wá tún sàdá àti tán àwọn yóò tún máa jẹ́rìí kékin ọlọ́mọdé àgọ́ ẹ̀ tí ẹ̀ bá ti kọ̀ tó tutù àwọn òbílẹ̀ yóò ṣe ra rẹ̀ wọ́n wà yóò ṣe ra rẹ̀ torí ẹ̀ tí àyè bá gba obìnrin láti fẹ́ rí dalẹ̀ ọkọ rẹ̀ tọ́ yẹ ọ̀rọ̀ àtàyè mẹ́ kóbìnrin ó nígbà tó ń ṣe ìjà yẹn tó kí kíkọ́ ọlẹ̀ kan wọ́n pọ̀ kíkọ́ ọlẹ̀ méjì wọ́n pọ̀ lópin ìgbà tí ìwà ti parí ìjà yẹn ìyàwó náà wọ́n ti parí ìjà ní ètò ìyàwó náà ó túmọ̀ sí pé ìyàwó ni kò túmọ̀ sí pé ọmọ lọ sùn lọ́dọ̀ rẹ̀ kò túmọ̀ sí pé o lè wà pẹ̀lú rẹ̀ lásán ò rárá o ṣùgbọ́n ìyàwó ni nípa kó lè wà nulẹ̀ rẹ̀ ìyàwó ni nípa pé tó o bá kú yóò jogún rẹ̀ tó ń bá kú kó tó parí ẹ̀dá rẹ̀ ìwọ náà jogun rẹ̀ eléyìí ni túmọ̀ pé ìyàwó ni. ìyàwó sì ní nípa pé sọba wù ọ láti já padà wá já padà ò nídìí láti sọ wípé ó tún lọ kan sọdáàtì kan sọdáàtì kìnnì. sòtóbìnrin bá wá gbọ́n yọ sọ àsìkò yẹn wọ́n á túbọ̀ sí nígbà tí wọ́n ti wọ́n kọ́ ọ lẹ̀ kíkọ̀ ká àbí kíkọ̀ méjì kan máa jáde kó o nílé ọkọ̀ bó ti wù ọkọ̀ máa ti wọ́n wá ti wù ẹ́ bó ti kọ̀ mí lẹ̀ à ṣé islam tó ní tó bá kọ́ ọ̀rẹ́ kó tó máa náwó lé ọ lórí ọwọ́ àgbà kíkọ́ máa ti bó bá ti wọ̀ ọ́ máa ná kíni lé ọ lórí rẹ lè bàbá rẹ kó fi ọlọ́run àwọn òbílẹ̀ tẹgbẹ́ tí èsì pé ń béèrè kó tó ṣẹlẹ̀ tó fi ṣẹlẹ̀ wọ́n ò lè máa ò lè máa alákòlà á èèyàn gbọ́dọ̀ máa béèrè tó ṣe pé tó bá yóò dún yẹn kọ́mọ́jà pé béèrè rẹ̀ béèrè rẹ̀ ní ìjọ àwọn òbílẹ̀ tó bá máa yẹ ní ìdíkọ̀ jẹnu rẹ̀ ń yà ọmọ bó lọkọ bó lọkọ kò ní jogún rẹ wọn náà ní jogún rẹ. sẹ́yìn wa tura ti ta nabi muhammed sallallahu alayhi wa sallam onílàyé fi mùsùlùmí kàfé àwọn kàfé mùsùlùmí mùsùlùmí ò ní jogún kèfèrí kèfèrí náà sì ní jogún mùsùlùmí. Aleykum salaam. Ọ̀rọ̀ náà ọ̀sẹ̀ náà sọ wípé ìwà ọ̀rẹ́ ti máa ń ṣe tábà ti sílẹ̀ olórí ìdá ìdí ìdí tábà ti sílẹ̀ lórí ìgbà bẹ́ẹ̀ tó bá tábà ti sílẹ̀ fún un ìgbà ìsábà ah, tí sábà lọ sí ká lóṣù sí ọ̀rẹ́ ìgbé dáadáa nìkan ẹ̀mú wa kò sí ojú padà àti ẹ bá ti dé tọ́lá ń ti fàmì kan àyín kí lẹ́tọ́ fẹ́ tún sí. wọ́n ti ṣe àdúrà púpọ̀ náà fi hàn án kó orí ń bẹ́ẹ̀ nù kan yá oṣù orí ń tọ́lá ń ti fi hàn kó orí ń bẹ́ẹ̀ ó fi hàn kó kò sí orí tó wá lè má tún sí tún sí. lóò wọ́n ń dara rẹ̀ láàmú yẹn. àmọ́ o ti ṣe dùn áwòlè sọ̀kárà o ti sọ láti lè sàkárà o sàdúrà ìsàkárà ọlọ́run fi nǹkan kan hàn fi nǹkan kan hàn sí ọ. ọkàrin ò ti balẹ̀ sí nǹkan kan nínú méjèèjì tí kò sí àdúgbò ọmọ ṣe wàá ṣe títí tọkàrin ò ti balẹ̀ sí nǹkan. ètò ìdáná kó rí ìgbàgbọ́ kí lọ fẹ́ rí tẹ́lẹ̀ náà. tọkàrin bá ti balẹ̀ pé wọ́n fẹ́ ṣe ọ̀dà náà ni tọkàrin bá ti balẹ̀ ṣe alẹ́ pọ̀ dání kọ́ wà pẹ̀lú torí tí wọn náà tọrọ ọ sọkọ sọkọ kọlọ obìnrin ọ nítorí sọ ni pé wọn lọ tó bá kú orí bẹ́ẹ̀ sí rọrùn kó sì jọ bọ́ sí i tó bá jẹ́ pa burú ní bẹ́ẹ̀ kí n kú lọ́dọ̀ ni hàn mí dúdú hàn mí tí dá hàn mí tó láti fi márùn. ọ̀tọ̀ títí tí obìnrin máa hàn ájì èso ọ̀ràn ẹ̀rí lórí nígbà tó bá tó ní máa hàn. Ah. ẹni kí tí máa hàn lọ bá lówó hajj tó ń bá ní tó bá lè sá fún Thank you. Eh, ìyàwó tí wọ́n gbà lọ́wọ́ ọkọ rẹ̀ nítorí pé wọ́n fọwọ́ lágbá ọkọ lójú ìyàwó ọkọ àkọ́kọ́ yẹn náà ni ọkùnrin tó gba yàn máa ń jọ náà ni sòdópin ìgbà tí ìwọ tó jọkọ rẹ̀ ọ̀kọ́lẹ̀ ṣùgbọ́n àti lè bá ah, irú rẹ̀ tuntun kọ́mọ̀ láwùjọ ayé dúdúdú kó fọwọ́ lágbá lójú kí wọ́n máa lọ́balọ́ba tí wọ́n ti láyé jọ́ọ̀nù. wọn àti jáde nínú gbòòrò báyìí tí wọn ń lọ gbogbo omi tó bá rí tó bá mu lójú nù ọkọ lọkọ ọkọ bá gbà sọ pé eléyìí kìí ṣe wà tó dáa pẹ̀lú eléyìí ń bẹ láyé jọ láyé ìsìn náà àwọn míì náà ń ṣe ibi ti gbà wọn bákan náà olówó ẹ má gba ìyàwó rẹ bẹ ẹ pàdé nìkan kọ́dà kó tó polówó náà gbà ṣùgbọ́n báwọn ti ń bẹ lára bàbá tó gba ìyàwó yàwó èyí ti ń bẹ lára ìyàwó tí wọ́n gbà ó peléke bóòlù ti ìyàwó nìkan á ló ń tó ti ìyàkóbìnrin nǹkan ni dúdú láṣẹ kọfíta ń yà wáyà àwọn tí gbé. tí wọ́n ti i love you kò sí lọ́ọ̀bù rẹ̀ kankan wọ́n lọ àyè nígbà wọn wò pé bóyá owó owó ti ń bẹ lọ́wọ́ rẹ̀ jọ jẹ́ tán bá ti jẹ́ tán báyìí yọ̀ bá dúró ni wàhálà ìlú wọn pọ̀ kọ́ lọ́dà púpọ̀ tà lù wá torí ẹ̀ àwọn ẹgbẹ́ ti sí àwọn pọ̀ gan wọn pọ̀ Ọkụ mélòó lòun náà ti ń ṣe à náà ẹ̀mọ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ ń jàǹbá lọkùnrin mí náà pẹ́pẹ́ ọlọ́mọ túbọ̀ bọ́ọ̀dù ìyàwó rẹ̀ tó kó pamọ́ ẹlòmínà fẹ́ ìyàwó torí pé ìyàwó ní gàrí ẹ̀ ìyàwó ló ń dasọ sí lọ́rùn ìyàwó lọ́kọ́lé tí wọ́n ń gbé ó tún ní ọ̀rọ̀ àmẹ́sìnì máa bùn àwọn lẹ́ ọlọ́mọbìnrin نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت